أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حصة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba. Ọba ọ̀kan ṣoṣo, ọba alágbára. Ọba tó já sí wípé nínú wa. A bẹ̀rẹ̀ àwẹ̀ awa aka àkà aka mẹ́ta tá a fi wá ká lórí mẹ́jọ aláhàmúdòlìláyé àfihàn ìwọ ọba máa lọ́pẹ́ òní máa lọ́pẹ́ nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ àwọn ká ti kú nínú àwọn tá a jọ bẹ̀rẹ̀ àwọn ká ń bẹ lórí ìdìbò láìpẹ́. nínú àwọn tá bẹ̀rẹ̀ àwọn kan sọkún lọ́wọ́ nínú àwọn tá bẹ̀rẹ̀ àwọn kan ò tiẹ̀ mọ iye tó dà mọ́ lónìí méje lọ́dà ni méjì ni mẹ́ta ni ẹyọ kan ni kò yé wọn ọba tó máa alhamdulillahi gbogbo tọ́lọ̀ ń bá ṣe fẹ́ tó bá ti ń dúpẹ́ fọ́lọ̀ orí ni ọmọ ilé kọ́ ni ká tó tẹ̀síwájú níbi tí a dúró sí ọmọ dìde lẹ́yìn ìgbà tó tún bí wọn tí wọ́n jáde ìdágbémọ́ láti sánmà ó ṣẹlẹ̀ sí wọn tó orí ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì agbọ́dọ̀ máa dì ìjọkọ bá ti pé wọ́n bá bí ọ ní quid lórí ọmọ Ísírẹ́lì ó lè mọ̀ta ní jẹ́ Ísírẹ́láì ọmọ àpáwọn èèyàn bọ́ àwọn ní jẹ́bẹ̀ àwọn ará tí ò mọ̀rẹ̀ ọlọ́run làwọn Ísírẹ́lì ní lẹ́yìn ìgbà tó lọ́mọ bá tó wá jì wọ́n dìde ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون ọlọ́lẹ́yìn wọ́n gbà náà ọ̀nẹ́bí Mùsá wọ́n wá bẹ pẹ̀lú nǹkan tí àwọn òpin àwọn àwọn afọ́fúngbẹ́mu àwọn òṣòro náà wá tí wọ́n lọ mú ògèdègbè màálù tí wọ́n ń sin lẹ́yìn ìwọ̀ wọ́n fi ẹ̀gbẹ́ wa. kí lọ́lọ́run ọba tó wá ṣe wàtò lánà aláìkòmọ́lùbọ̀ mọ́nà wà rúgbàmà náà wà sálùwà kúlù mi ọ̀tọ̀ yìí bá ti máa rọ̀ sàkọ́nà kan. وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون ọlọ́run wọ́n lọ lọ́wọ́ àlékún olùbọ̀ muhammad àbáwa ibnu kathir ọlọ́mbánisan wọn lẹ́sàn-án rẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tọ́lọ́run ọba ti sọ fún wa tán nǹkan tó já sí wípé ó fa bọ́ọ̀lọ́ bó ṣe padà mú àníkọ́mọ̀ tó fi mú ìyà kúrò fún wọn ọlọ́run tó wá ń sọ bìmọ́ asúbábọ̀ àléyìn nínà ní àmì lẹ́yìn ìgbà tọ́lọ́run ti mú ní ọ́mì ó ti mú ìyà kúrò fún wọn àníkọ́m àlàáfà àṣẹ̀dí ìyà tó le koko ọlọ́run kúrò fún wọn kí ló wá fi parọ́ rẹ̀ àníhàm ìkẹ́ ìdẹ̀ra lọ́kàn ọ̀dọ̀ ara ń tọ́lọ̀ ń wá ṣe fún wọn ni wípé wọ́n gọ́ lálùmọ̀ alẹ́ ìkọmọ́ ìgbọ̀mọ́ وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون àbáàlẹ́ ọlọ́run ọba àlékè ọlá ọwọ́n á sì dìbò bí ìgbà tó ọrùn ti mú yàn tẹ́lẹ̀ tó orú ti mú parí ọlọ́run ọba ọwọ́ amóbi ẹ̀sùjò alùbọ̀mọ́ ẹ̀sùjò wọn lórí a wàyẹ̀fúrù a wàhùwà sàábùlà abíyàwó. àáfàá lẹ́sùjò funfun lẹ́sùjò yìí kó lè bá a lè bùn wọ́n láṣìírí kó lè bá a pàṣírí wọn mọ́ kó fi dájú pé wọ́n ò lè fi dájú jí wàhálà òòrùn ilé kókó yìí kí ìgbóná òòrùn kó má bàa máa dà wọ́n láàmú kó má bàa fa wàhálà fún wọn òun lọ́lọ́run bá fi ṣe eléyìí. gbọ̀nà sọ wá ráwọn ọmọ Ísírẹ́lì. lẹ́yìn pé wọ́n tó ti sábúrú wọn tọ́lọ̀ ń borí wọn ó tún ṣoore fún wọn ọlọ́run wá jẹ́ ọmọ ní pé ó sì jù wọn nìkan lọ́run wà sálúwà sórí àlùmọ́nù oúnjẹ kan ní jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ níyà oúnjẹ wo ni à wà sálúwà ìran oúnjẹ kan lòun tàbí ká ní ìran ẹyẹ kan ní àbí ìran nǹkan jíjẹ tá a lè fi gbóúnjẹ sọ́fun bí ìgbà tó o fẹ́ jàmọ̀lá àtẹran àbọ̀ o fẹ́ jẹ ẹ̀wà àti bí ẹja àbẹ́ran àbẹ́ja odò ṣùgbọ́n jẹ́ agbọ́ díẹ̀ nínú táwọn àbọ̀ onítọ̀ sí ìwì tí wọ́n sọ. àbá ní ìsálàfáàkì ìbàrọ́tù ìmọ̀fàfìrínà fílmánì máa ń wà ó ní fẹ́ rí àwọn àpò onífẹ́ sí ọ̀rọ̀ wọn yàtọ̀ síra wọn lórí iṣẹ́ kí ni tí ń jẹ́ mánù yẹn àfáwà àlíyù ọmọ àbútọ́ọ̀lì ọlọ́run bá ní yọ́nú sí wọn àwọn gbà wá látọ̀dọ̀ ibnu àbá ó ní fẹ́ rí kánà ìmánù yẹn zílò àlẹ́ àlálẹ́ àṣìjáà ó ní mọ́nà yẹn oúnjẹ yẹn ó ń sọ̀kalẹ̀ fún wọn sórí igi ni orí kí la kò dẹ́ mọ́ orí igi fàyàwó dúró náà ilé ìtílẹ̀ bá ti ámọ́ wọ́n kàrí jí lọ bí fàyàkùlù náà nínú wù máa ṣááwó wọ́n wà jẹ tó bá wù wọ́n ti mọ̀ pé báńkà oúnjẹ yẹn ó wà ọlọ́run bá wọn sọ̀ka orí igi yẹn tílẹ̀ bá ti má báyìí wọ́n sàlẹ̀ lọ jọmọ́ sórí àbí ògbé sórí àbí ògbé àwọn nínú àwọn àáfàá wọ́n sọ nǹkan míì ṣùgbọ́n ń bá afámọ̀ ní pé ní pé èèyàn lè jẹ òun ni máa ń nà yẹn tó yẹ ọmọ ń sọ̀kalẹ̀ sórí igi ṣágárọ́tì gbàǹdàbí wọ́n lórí igi jíńjà apalẹ̀ òun ló máa ń sọ̀kalẹ̀ sí. àwọn míì náà àwọn onítẹ̀síl bí apá awakọ̀ tá a dà àwọn ní kánà ìmọ̀nù rẹ́ńdù àníyí sí màálùú láàyè ibi táwà lọ́lọ́run ọba ń sọ̀kalẹ̀ sí ọwá ń sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìyẹn ọmọ tí ń jẹ́ ìlú bíi block tó tutù bàyà bàyà funfun lábà milk ọmọ bí àlùbọ̀ àti ọmọ àlùbọ̀ nǹkan tútù tó dàbí yìnyín tó tó ti áìsì gidi tó wá dàbí lábàbí wa áhàlá nínú làásà ó tó dùjú ọ̀làdíà gbogbo ti lọ ó dùn bí omi bó dùn sólé ní ìsìn wọ́n ló máa ń sọ̀kalẹ̀ fún wọn ní ntòlóró ìfàjẹ́ ìlà ntòlóró ìṣà láti bàtà lùfàjáde bá ti yọ ní òru bí ara ń fa ẹsẹ̀ àti tòsí ti yẹn tí ó ti wá di bí ìgbà tó òun bá yọ wọ́n ní yá kúndùn rọ́jò ní orí ọdọ́rọ̀ máa yẹ sí ìyàwó máa wú báyìí wọ́n lẹ́nu ìkọ̀ọ̀kan nu wọ́n máa wá lọ ní ntọ́ba tó fún dídí ìjọ kan sọ nǹkan alọ́kàn bí àdúrà wa lọ àwa èso ẹni pé tó di mílíkì ọ̀làǹdí àdúgbò ọ̀dìrẹ́ o kálukọ ẹni ní ọ̀dọ̀dọ̀ wá di bàáfù lẹ́wọ̀n àdọ́gbẹ́ bu bàáfù sí àdọ́gbẹ́ wọn mú díẹ̀ sí ẹlòmí òrògbé àmọ́ kò ìdí ibi ó ti jẹ yóò sì máa yàgbé ara yóò sì máa dúró gbùsó òun pàá torí pé kí ni o wọ́n fà jẹjẹ fún jẹ lọ. ìtumọ̀ tá a fẹ́ lò ń bì nípa ọmọ Ísírẹ́lì bàbá ńlá aláìlóore tí wọ́n tọ̀rọ̀ ṣe fún wọn. Ọlọ́run wá ń sọ oúnjẹ yìí kalẹ̀ fún wọn tí wọ́n wá ń jẹ wọ́n wá ń jẹ wọ́n ń jẹ. ṣùgbọ́n àtọ́lúwá àwọn àfáà míì nínú wọn wọ́n lóun ti ẹ̀mí ṣàrọ́ọ̀gù ni bí nǹkan mímu ni bí n tá a lé mú tọ́já sí pé téèyàn bá ti mú ògbẹ́ni mọ́gbẹ́má àsọ́nà wọn bá tó ń pe fún wọn àwọn míì ní pé rárá wọ́n ní bí ẹyẹ tiẹ̀ ní wọ́n ní bí kíni bí kí la pè bí ẹyẹ àbí bí nǹkan yàrá téèyàn ló jẹ sóyà bí òye ń tá a fẹ́ lò níbẹ̀ òun náà ní pé oúnjẹ ni àti tí wọ́n lè fi jẹ oúnjẹ àwọn mìíràn ń tọ́dà bí wàrà ni àbí ń tọ́dà bí ọ̀rà sọ ọgbọ́n àwọn míì tiẹ̀ ní pé bíi kàpọ́ìrì ni wọ́n ní gẹ́gẹ́ bí ẹ̀yẹ kan ní tọ́jà pípẹ́ ẹ̀yẹ akbaru nínú ọ̀sọ́ wọ́n lọ́ wọn ń tóbi ju bí ẹ̀yẹ ilé àbẹ́yẹ olóńgbò lọ wọ́n lọ́ọ́ yẹ tóbi níwọ̀nba pé wọ́n máa wá pàjẹ́ wọ́n máa wá àtìjẹun almohim ọlọ́wọ́ bá ń sọ oúnjẹ àti nǹkan tán ló mú kalẹ̀ fún wọn ebi ò ní fa wọn òǹgbẹ ò ní gbẹ wọn wá ń zọrùn náà wà lọ́rùn àlẹ́ ìkúmọ́lùkọ̀ náà wá ń tó yìí bá máa rọ̀gbà kọ́ náà kọ́ wá máa rọ́là mú náà. ولكن كانوا أنفسهم يظلمون جماعة sọ̀rọ̀ pé tọ́lọ̀ bá wá sọ nǹkan kalẹ̀ báwo òfin ọlọ́run ni pé ọlọ́run ni aláàrẹ̀ lélẹ́yìí àràbù lélẹ́yìí ntó bá jẹ́ aláàjì ẹ̀jẹ̀ ntó bá jẹ́ àràmù ẹ̀jìnà sí ọgbọ́n náà sọ yé àní ntó ẹ̀jẹ̀ ikú sì jẹ́ àrámù ẹ̀sìn kí ni ẹ̀jìnà sí alimoyin ọlọ́run adúgbọ́lọ́dọ̀ rẹ kó o gbà wá lẹ́nu kó o mọ̀ jẹ àbáyé àrámù alikulu ní láti náà ọ̀gá kọ́ àlálì nínú a fún yín ni.

àbí wọn wà báwọn nǹkan ní ìfún bẹ àti pé ntọ́nà ń torí ẹ̀dá èèbù tó ṣe iná tá a fi ń ṣe ọ́pìlẹ̀ tó náà ò lè gbé èèyàn sí ọ́pá àyàn ẹ̀dá òun iná ò lè pa àyàn kí lè bó ṣe iná fún. ayọ́nù èèyàn a máa rí lọ́sọ bẹ́ẹ̀ ni ayọ́nù lè gbé èèyàn lọ́wọ́ tó wọ́n bàjẹ́ kí lè bó ṣe ayọ́nù ọ̀bẹ a lè pẹ́rù ọ̀bẹ a lè fi lọ ata a lè fi gé ata ọbẹ̀ ẹ̀fìgbẹ́súnlẹ̀ níjẹ́ òní ìbẹ̀ ẹ̀dì tàṣáró ọbẹ̀ sì lè pààyàn ó lè fún yàn lọ́wọ́ òun fún yàn kàn kí lè bó sọ̀bẹ̀ sí ń fi wo bí fún tàlẹ́ni tí yóò fi ṣẹ́ẹ̀rẹ́ tàlẹ́ni tí yóò tẹ̀lé tọ́lọ́run ọba tí ò ní rí ìbínú ọlọ́run ọba ntọ́lọ́run ọba fẹ́ lò níbẹ̀ nìyẹn kúlù mi ntọ́ yí bá a ti máa ọ̀dà kọ́nà kún wà máa bọ́là mú náà wà láàkì nǹkanú àǹkóta òun yẹ kúrò náà nígbà tó lọ wá sọ fún wọn pé àwọn tọ́jà lálì nìkan ni ẹ̀rọ ẹgbẹ́ ẹ̀rọ ọmọ ìsírẹ́lì yẹn tó láti ìlú ìtọ́jà lálì nìkan ni ẹ máa mú ẹ má jẹ àrámù ẹ má mu àrámù ẹ má dòbí nǹkan àrámù. jọ̀mọ́ kí àfáà ní pàkánà rọ́jù dọ́tòrí ọlọ́run farabalẹ̀ ìdá àkádà nínà ìmọ̀nì wà sálúwà fáwọ́kọ̀kọ̀ àmì yọ́mí fùsídà ilá annáwó kánú yàkùnlónà bí yọ́mí ìjùmọ̀ sọ àmà yọ́mí sábì máa wo máa wo ọlọ́run kò ní bọ̀ kẹ́bìrì mà lọ́rọ̀ sọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ó lè fi nǹkan dọ́ọ̀rọ̀ ọlọ́run ẹ máa jẹ níbẹ̀ pẹ̀lú ẹ̀gbọ́n ni. wọ́n ni pé wọ́n wá bẹ̀rẹ̀ ojú kòkòrò wọ́n bẹ̀rẹ̀ máa à oúnjẹ rẹ̀ lé ní. wọ́n mọ sọ̀rọ̀ ẹ bá ti wá mú kọjú oúnjẹ ẹjọ́ kan kò sì lọ kó sínú ìgbà tí ìdọ̀la ti ti ń ka kò ní ẹ bá ti lè kọjá ẹ bá ti bomi kọjá ẹ̀mbà ti jẹ ẹyẹ kọjá ìkólé ẹ̀mbà ti jẹ èso tọ́ba ti mú kọjá ajọ́ kan yóò bá bàjẹ́ àyàfi pé tọ́ba ti dijọ́ ìjímọ̀ tí wọ́n jẹ́ ń jọ sátidé wọn ò tún wọn nílẹ̀ pàláyé yóò fa ṣùdá eléyìí òkú rẹ̀ bẹ́ẹ̀ jù ṣùgbọ́n fani wípé ọlọ́run ti rán náà fún wọn pé wọn gbọ́dọ̀ lọ dógbè lọ́jọ́ sátidé àwọn àgbà ábò sábòtì àwọn àjọ sábà àwọn onísátidé wọ́n jẹ́ pé jọ sátidé làwọn máa ń ṣèjọ sin tiwọn. alimoyim afa ní pé alimọ́nù wà sálúwà yẹn wọ́n lòdì tó rinlẹ̀ bí òun ni pé bìtìmọ́ ìlùmọ̀fà ṣèré wọn lẹ́yìn ẹni ń jẹ́bẹ̀ kí ni jẹ́bẹ̀ ẹ̀yẹ. sọ wọn ta bá sọ pé ìyẹn lọ́dọ̀ ẹ̀yẹ pé ẹ̀yẹ àdìjẹ́ náà ẹ̀yẹ kan ó lè gbogbo àwọn ọ̀yọ́ ọ̀sẹ̀ láàlejò ẹ̀yẹ ó ní èyí olùkọ́ àwọn ẹyẹ tẹ́sẹ̀ tí a lù sí yìí ni sọ wọ́n lẹ́yìn àtijọ́ tó bá ní kí wọ́n lẹ́kọ́ jẹ yọ kan wà láàyè ọkọ̀ tá a sọ lẹ́ẹ̀kan wọ́n ló dùn dùn mí lọ ó sọ fún ọpẹ fún rẹ̀ ní ọ̀pá rẹ̀ yóò rò ó ti ààrẹ ọmọ wa jẹ́ ní ìṣẹ̀fẹ̀ ṣò ìṣúra àbá àtọ́wá ti wá jẹyẹ tán ọ̀rọ̀ amúbí ọ̀làǹdí àyùbọ̀ ti fi mú fèmí ṣe tó lórí láyé ọ̀rọ̀ amú nǹkan dídùn tó tutù tó tutù tó fẹ́fẹ́ pin tó dòdò lọ bụ tó wá yọ sí jẹ́ afẹ́ ní àgbòrún àwọn míì sọ pé sálúwà yẹn wọ́n lóyún ní omi ọ̀nà ìbéèrè tó lè lọ ju ni kí ni tí ó wà ṣẹlẹ̀ sí wọn wọ́n máa bọ́là mu náà wà láàkí ìkàánú àwọn òṣàwọn yàwó ọlọ́run ọba àti àṣàbò sí àwọn ọmọ ìsírẹ́lì àwọn náà sí ara wọn lọ́nà wọn àáfàá ní àmọ́rínáwó ń dèlà ákìlì ní márùn bá kọ́náwó wọ́n á ń yá àbùdú lọ́à kàmá kọ́ọ̀là wọ́n á ń yá àbùdú kásì máa dọ́sẹ̀ bọ́lọ̀ kàmá kọ́ọ̀là kò lórí ní rúkì nìkan wá là ẹ máa jẹ ń tọ́lọ́ ń bá pèsè fún yín ẹ sì máa sìn ín kẹ ẹ sì máa dúpẹ́ sọ́n bálà yọ̀rọ̀ mi lọ. alimorin àáfà aláwọn èèyàn àwọn ọlọ́run ọ̀sàbòsí sí wọn fàkọ́ọ́là fún wàkàfàrú fàwọ́là fún àǹfọ̀sáwọ́ ága máa máa ṣá ìdú òmìnira àyàtì ìbàjìnà wálmọ̀ ìjìzá tìlọ̀kọ̀ọ̀tì à wákọ̀wárí kùlà àdáà àbá aláwọn ọmọ Ísírẹ́lì wọ́n bá ya pàǹtá lọ ń sọ àbá yusuf wọ́n ṣe kí ni wọ́n ya pàǹtá lọ ń ṣe kí ni tó sọ yàtọ̀ sí pé wọ́n ya pàǹtá lọ ń sọ wọ́n tún wọ́n tún wọ́n tún gbẹ̀rù gbọ̀n rí sọ́lọ́ wọ́n kọ́ tọ́lọ́ wọ́n tó tètè rí ọgọ́là mọ́ àǹfùsà wọ́n ṣàbẹ̀sí ẹ̀ ní ara wọn pẹ̀lú gbogbo nǹkan rí nínú àwọn àmì tó fojú hàn àti àwọn bẹ́ẹ̀ yanu àti àwọn mírèkù àwọn tó yàtọ̀ sí nǹkan bá sáábà níbù òun láti wá mọ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n yàtọ̀ sáwọn sàábì ànábì àwọn sàábì ànábì ọlọ́ọ̀bá ni wọ́n ní sí wọn àwọn máa ń tẹ̀ lánàbì ni wọ́n sì máa ń ṣe sùúrù àwọn èyí kọjá àlà kódà tó bá wà lórí ìrìn àjò àbọ̀wà lójú ogun gẹ́gẹ́ bí gbọ́dọ̀ tàbùkù àtàwọn ìṣẹ̀lẹ̀ ní àwọn sàábé ànábì wọn àjọ ọmọ Ísírẹ́lì ìwọ dàbí àwọn sàábé wọn dàbí ọmọ Ísírẹ́lì. àbá aláwọ̀ èèyàn yìí ọlọ́run ọba ní wọn àgbọ́dọ̀ gbẹ́jú tó ń ṣe fún wọn lọ. wọ́n ní ṣùgbọ́n láàkí ńlá mọ́ àjíára oníjọ́ sáà lúhùn sí tẹ̀sí ìtọ̀ ààrùn yìí pàjámà owó máa máa àwọn wọ́n ń bọ̀ wá sí pé bí ebi ń pa wọ́n ọ̀dà fẹ́ dá díẹ̀ ilẹ̀ fẹ́ fìrò ilẹ̀ fẹ́ rọ́ fúnra wọn náà wá béèrè <clears throat> kí ni tán wá béèrè wọ́n ń bi ànábì ìwà mọ́sá ọ̀bá ni bọ́lá ọ̀bẹ sọ̀rọ̀ kọjá kó ń jẹ wọ́n tó pọ̀ sí kó ń jẹ owó ṣe kí ni kó pọ̀ sí dáadáa ànábì mọ́sá ti bá wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ń jẹ wọ́n tó pọ̀ sí gbogbo àwọn ìtánilé bọ́kẹ́ẹ̀tì abẹ̀rẹ̀ àgbàsíà kọ́ọ̀pù gbogbo ẹ̀ lọ́sílẹ̀ oúnjẹ. àáfàá ní bọ̀ wá yá àwọn èèyàn yìí ọ̀rọ̀ wọn fẹ́ẹ̀ má di wípé fáyìlá ìyà lámùtòjáwí alaska wọn ò wá fẹ́ẹ̀ kọjá ọmọ ogun lásán àwọn èèyàn yìí gbogbo ohun tí wọ́n ní ọlọ́run ọba àlekè ọlá ń ṣe é fún wọn. ṣùgbọ́n àwọn sàábé àwọn ń tẹ̀ lánàbí tí wọn àwọn ọmọ Ísírẹ́lì àwọn ìyapa ànábì wa Mùsá kíni tí ó wàá ṣẹlẹ̀ àwọn ọlọ́run ọba wa ń sọ báwọn ọmọ Ísírẹ́lì gbogbo ń tẹ́ ẹ fẹ́ afẹ́fọ́ ní báyìí ẹ ń jẹun ìrọ̀rùn ẹ ń omi ọba nírọ̀rùn. àwọn ń sọ fún yín wá ibi kún ìrìnàjò kúrò ààrin ọrùya fọ́kùnlù mi ní ààyètò ṣe ètò ìfọ̀rọ̀kọ̀dá wájú kúrò ìgbà àgbà sójàdá wọ́kùnlù ìkọ́tọ̀ ìnáwó kéré làkún ọkọ̀ ọ̀yà kan wàfàrà sí gbórí mọ̀ sí àwọn ń sọ báwọn ọmọ Ísírẹ́lì bí ọyá ẹ̀wọ̀n náà lórí lọ ìlú oyè Palestine ìlú Palestine tí mọ́sálásí wa kẹta wà Baitul Maqdis Al-Masjidul Aqsa mọ́sálásí kẹta tá a bá ti mọ́ mọ́sálásí Maka òun ni nọmba one mọ́sálásí Madina òun ni number two Almost masjidul Aqsa òun nọmba kínní number three. ọyọ ẹwọn náà lù palẹ séyìí lọ ẹwọ bẹẹ lọ gbogbo nǹkan ẹ bá fẹ́ tó bá jẹ ni ẹ máa jẹ ń bẹ ẹ máa jẹ ní gbẹdẹmọkẹ ẹ máa jẹ ní ọrùn wọ́n bá sójà dáhùn wà tó ń forí kalẹ̀ lẹ́ni tó gbà fàbọ́ lọ́hùn nìkan wákùnrin ọ̀hún kọ̀tọ̀ ìnáwó kéré látọ̀hún kọ́tọ̀ ọ̀yà kan pàtàkì sí lórí mọ̀ sí i. ọlọ́run ti wá wọlé àmọ̀ sọ pé ìtọ̀ tún àtọ́túnmọ̀ ìtọ̀ tún òun ni wípé ìtọ́kùfì wú ẹ máa sọ pé wọ́n lọ oríjì wá oríjìnwá ọlọ́run tó bá oríjìnwá ọlọ́run tó bá ẹ̀ṣẹ̀ tí a fẹ̀ tí a máa kó kéré èyí táì a fẹ̀ tí a máa kó tóbi ẹ̀ṣẹ̀ kan òṣèré lọ́dọ̀ àláwọ̀ oríjìnwá ọlọ́run tó bá. sórí wákàtà adáyì irú tọ́lọ̀ ọba nìkan máa ń sọ nìyẹn wà fún lọ́hìn tọ̀ tọ́nù ẹ máa sọ pé wọ ọlọ́run ọba ẹlẹ́ṣẹ̀ ni wá foríjì wọ ọlọ́run àtúbà foríjì wọ ọlọ́run àtúbà ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ tí a rò ó kéré èyí tí a ṣẹ̀ tí a mọ̀ bó tóbi ẹ̀ṣẹ̀ kan ò tí ó rí lọ́dọ̀ láwù. foríjì wọ ọlọ́run àtúbà àtẹ̀yìn ọmọ Ísírẹ́lì. وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين Àtọ́ntẹ́ẹ̀tì máa àwọn ẹni ọlọ́run, àwọn ẹni ẹrú tí wọ́n bá ti fẹ́ lọ́run wọ́n máa wá túbá, wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀nà. Wọ́n wá ń sọ lẹ́nu wọn pé tó rọ̀ ọlọ́run ọba, àforí ẹlẹ́ṣẹ̀ ni wá àwọn ọ̀la la forí jìn àbá àwa ìkírímà òun ní túmọ̀ rẹ̀ sí ẹ̀kọ́ ó ní túmọ̀ rẹ̀ ní pé wà kú lúwọ̀n kọ̀ọ̀kan ẹ máa sọ pé láìláà ìlàlọ́ọ̀ láìláà ìlàlọ́ mọ́tò báwọn olóṣèlú ìfẹ́ wọn ṣe láìlága ẹ̀mí tó máa ń gbé ènìyàn àwọn aláìmọ̀ká àbáwá ìtírínà ó ní ìdíkẹ́ máa sọ ni wípé kó sọ bàkan àfọ́ọ́lọ́run kó sọ bàkan àfọ́ọ́lọ́run kó sọ bàkan àfọ́ọ́lọ́run kó sọ bàkan àfọ́ọ́lọ́run ṣe méjèèjì kó sọ bàkan àfọ́ọ́lọ́run ṣe bóun ló dà lẹ́nu ìje kò sọ̀gbà kan àpọ̀ àti ìtẹ́ àtàtà ní pé láìlà ìlàlọ́ òlà ìlà ìlàlọ́ láìlà ìlàlọ́ òlà ọlọ́mọ̀ tí máa ń tí ọlọ́run ọba tó bá ọmọ ìfẹ́ ní eléré gbogbo ní ẹ́ anábìwa Muhammad sallallahu alaihi ó ní afdọ́lù zikì afdọ́lù mọ́ra la ilaha akọ́lórí ìrántí ọlọ́run ni kò kan àfọ́ ọlọ́run kò kan àfọ́ sẹ́ni tó yẹ ká máa sin àfọ́ ọlọ́run kò sẹ́ni Igbó ní káwọn ọ̀fẹ́ nìyẹn, ẹ máa ní pẹ́pọ̀ sẹ́ni Islam àbúdà bẹ̀ á ké ńlọ̀lá ẹni kò sẹ́ni tó yẹ ká máa ṣe wọ́n náà láàmú ọ̀sẹ̀. Màá ń ta àṣẹyìn jò ní ládàradà ló ṣe Èṣù lọ bá wà mú kó sọ bàkan àfọ́ ọlọ́run kó sọ bàkan àfọ́ ọlọ́run. Ṣé bóun ló dà fámà ní méjì méjì? gbólóhùn yìí kẹ́límọ́tù tawhid ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ̀wà gbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run wọ́kùnrin ìtọ́ tó nà òfin lágún mú ọ̀tàn ìyá kan wọ́n bá rẹ̀ sí ìjọ yìí lọ afáwa inú Abbas wọ́n ní inú Abbas kọ lẹ́tà kan ọwọ́ ń sọ níbẹ̀ tẹ́niyẹn wàfàhálà wọn áńkọ́lù ìtàhálà wàkúrú ìtọ̀tún ẹniyẹn bí ibnu abbas báyìí lẹ́gbẹ̀ẹ́ náà ibnu abbas àfà afọ ni afọ onífíkì àfọ onítẹ̀sír onílógà àtàfà ń tọ́ ọba tó rò nínú àwọn ọmọ ọlọ́ wọ́n ní àwọn kọ a ní ọ̀lọ́ fi lọ ìtumọ̀ ẹ̀ ní pé wà fún lórí ọ̀fọ́n ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ẹ̀ṣẹ̀ kí ni ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ẹ̀sọ̀ bọ́lọ́ pé ẹrú ẹlẹ́ẹ̀ṣẹ̀ ni wá o ìlú ẹlẹ́ẹ̀ṣẹ̀ ni wá àwa wá borí ìjìnrẹ́ ọlọ́run ẹ̀rú ẹlẹ́ẹ̀ṣẹ̀ ni wá. a ní ẹgbẹ́ ọba tó ní bí ẹ̀ṣẹ̀ lọ ọ̀dọ̀ ọlọ́run ọba àfáwà kọ̀dáàdà ní nǹkan ní ká máa sọ ní ọlọ ọ̀rọ̀ wa parẹ́ fún wa ya àwọn ẹ̀fẹ́ wa ọwọ́ ìbánẹ̀ parẹ́ alùmọ̀rí ìta bá òdodo àwọn àtúmọ̀ yìí ó sún mára wọn fẹ́ kí wọ́n sún bà fẹ́ sọ sórí ọjọ́ wọn máa gbọ́ mi àbùsàlámì bóyá bá fẹ́ òbí èèyàn ọwọ́ rí pé ló ń rẹ wà láìwá lọ bá wọn kó máa sọkún mọ́mí mi ẹ foríjì mi torí ọlọ́run mi nítorí ọlọ́run torí mi ò fẹ́ ẹyọ mọ́ burúkú ẹ̀yọ́nù nítorí mi mi mi torí mi ò fẹ́ ẹ̀yọ̀ ọmọ ní nítorí ọlọ́run ẹ̀yọ̀ ọmọ sí mi bàbá rẹ̀ àní ọkàrí ọkàrí wọ́n máa bínú sí ọ nínú bàbá rẹ̀ wà jọ́sí. kó o náà ṣe wá rí wá lọ bọ́lọ̀ ọmọ wọ́n ya wèrè gidi gan ládùúgbò tọ́lọ̀ wọn bá ṣe kó wọn wọ́n kọ́ wá ẹ̀yìn ìgbà náà ọlọ́run tó orí jìn wọn ó kọ́ wá ń sọ mọ́nà àti sálúwà kalẹ̀ sí wọn ọlọ́run á ní ọ̀dà àwòkọ́ yẹn nìyí rọ àbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ń wọ palẹ̀sìn ìfẹ́ sọ ni pé ẹ máa ní ìlà ìlà ìlà ìlà ìlà sọ pé wọ́n ọlọ́run ọba igi fèrè àná orí àáfàá níbẹ̀ ẹ bá ti wá ń sọ báyìí náàbù fèrè làbò mọ̀kọ̀kọ́ ya kún gbogbo ẹ̀ṣẹ̀ yín tó fi wọ́ pọ̀ tó àwọn ọlọ́run ọgbọ́n forí ẹ̀sìn yín gbogbo nǹkan ẹ ṣe tí ò da gbogbo bẹ́ẹ̀ fẹ́ sin màálù yìí gbogbo bẹ́ẹ̀ fẹ́ lọ bẹ́rù bẹ̀rí lẹ́yìn ìmọ̀ àwọn ọlọ́run ọba á àdánù fún yín. Àfáà nípa ẹ̀mọ́ tó tẹ̀lẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì wà láìyàn gúgbà ni wọ́n. Fàbágbà lú nítọ́lọ̀ ní wọ́n wọ́n bá yí padà wọn bá sọ bẹ́ẹ̀. Ìtọ̀ kọ̀ọ̀kọ̀ ìtàkù. Ọlọ́run arọ tá ṣíńtọ̀ tó náà ọlọ́run ní kọ́sọ̀ pé kí ni ṣíńtọ̀ wọ́n wá ṣe ń jítọ̀ sí kí ni bá gidi ni wà kúlú fẹ́ẹ̀fẹ́ máa ni ọlọ́run fẹ́ forí ṣùgbọ́n kẹ́kẹ́ ẹ ọmọ yìí ìdí ni wọ́n gbà wọlé sọ ni sọ wọn wọ́n bá ń lọ gba ọ̀nà ní ìwọlé àkọọ́lù ìgbà tún títí jẹ́ bẹ́ẹ̀ oró oró nǹkan oníhóró òun ní jẹ́ bẹ́ẹ̀ bíi kóró àgbàdo bíi kóró ọsàn bíi kóró àgbálùmọ́ bíi kóró ọkà bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmáà sọ gbọ́yé àbọ̀ gbọ́yé ní tí wọ́n sọ nìyẹn kí ni ìbátan ṣíbàtán àti kí ni ṣíbàtán ṣíbàtán foríjì wa ṣíbàtán agbàgbẹ́lẹ́sẹ̀ ni wa ṣíbàtán agbàpípọ̀dà akámọ̀ ṣe màálù ṣíbàtán ìwọ nìkan lọ́yẹ ká máa fẹ́ ṣíìtọ̀ tún ànábì rẹ̀ Mùsá lọ́yẹ ká gbàgbọ́ ṣíìtọ̀ tún ọ̀yẹ ká tẹ̀kẹ̀tẹ̀ sí Mùsá ṣíìtọ̀ tún aromọ́kùlùwàdà ṣíìtọ̀ tún àníwà bímá ṣíìtọ̀ tún àtúnpadà síbi èbí wa má ṣíìtọ̀ tún yọ́nú sí wa kó fàánù wa nọ́mbà gbọ́gbé ìbátan ìbátan ìbátan ìbátan ìtòdúgbọ́mọ wọ́n yàyà kúyàwó kí ni tó wá ṣẹlẹ̀ sí wọn láìla àìlọ́wà ọlọ́run nífẹ̀ẹ́ wá rí àwọn èèyàn tó já sí pé wọ́n ṣe tọ́lọ àwọn tí wọ́n tọrọ àforíjì nínú wọn wàsánà sí lórí ọ̀hún àti gbogbo àwọn tó bá ṣe tọ́lọ̀ ń pa wọ́n ìwọ náà tọ́lọ̀ ń bá ní ọmọ ṣèkankan ọwá ń dọ́gbọ́n sí ọbẹ̀ dọ́gbọ́n lọ́wọ́ ó ní ọmọ obìnrin lọ́wọ́ ọwọ́ ní tóun bá fi gílọ́ọ̀fù ọwọ́ ńkọ́ tóun bá wà bọ́ lọ́wọ́ tó bá fi gílọ́ọ̀fù ọwọ́ èyí ní ẹmọ́ àbọ́lára ọmọ ọmọ tí

àgbẹ̀ ọmọ tó wá bí ebi ọmọ ìsírẹ́lì ọlọ́run ọkàn wa mẹ́jọ lè bí ọmọ ìsírẹ́lì ọlọ́run arrogance ìjọra ẹni lójú mọ́tòmọ́tò ìgbéraga ọlọ́run mẹ́jọ wà lẹ́mìí wa bí ọmọ ìsírẹ́lì ìmọ̀ apẹ́ ọlọ́run bàtàbàtà ọlọ́run mẹ́jọ wà lẹ́wà bí ọmọ israeli ọlọ́run sọ bẹ́nu ọlọ́run ọlọ́run sì wá bí ọlọ́run ọba فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم ntọ́lọ́run bá ní wọ́n sọ alábòsí ara wọn bá yí ọ̀rọ̀ yàtọ̀ sí ní kí wọ́n sọ ìmíì tí wọ́n sọ sí wọn lẹ́nu náà bá ń sọ pé ibà tán nàìjíríà ibà tán nàìjíríà jẹ̀mọ́ ẹ̀sọ́ jọra wọn fọ́bẹ̀ dálà lẹ̀dí iná gọ́là mọ́ ọ̀rọ̀ lánàá ìrọ̀ lẹ̀dí ìlàláwó fọ́ǹsànà alálẹ́dí iná gọ́là mọ́ orí jésà mẹ́nà sàmà ìbìmọ̀ àwọn yàtọ̀ jẹ̀mọ́ tẹ́ wá ráwọn tí wọ́n jí ọ̀rọ̀ ọlọ́run ọba yìí fọ́ǹsànà alálẹ́dí iná gọ́là mọ́ orí jésà mẹ́nà sàmà àwọn aṣọ ìyàkalẹ̀ fún wọn látò sàmà sọ́ọ́bọ́nà wọn bá fẹ́ jáde mọ́ wọn ń bò ní àbúrò ìgbàgbé tá a ní ìjẹta àbá náà ni ń gbogbo wọn kú lọ. ọlọ́run tó wá sọ ìyá mi ìkalẹ̀ fún wọn láti sánmà ìjàmọ́ tó ń gbọ́ yé irú ìyàtọ̀ lọ́wọ́ bá wá sọ̀kalẹ̀ fún wọn yìí ìyá ńlá ni ìyàtọ̀ lọ́wọ́ bá tó sọ̀kalẹ̀ fún wọn yìí ìyàtọ́ náà wọn bá tó fún àwọn èèyàn yìí àpá ní àwọn àìsàn káìsàn àwọn àjàkálẹ̀ àrùn àwọn nǹkan bínú ọlọ́run ọba gẹ́gẹ́ bí tọ̀ọ̀rùn tọ̀ọ̀rùn náà ní epidemic àwọn àìsàn tí máa ń jà kí sọ òun náà ni àwa ṣàbí sọ àwọn míì ní kò tiẹ̀ lè jẹ́ àlùbárọ̀ afẹ́bọ̀ ọlọ́run fẹ́lú wọn ọlọ́run fún ìjàfẹ́bọ̀ bọ́ fẹ́lú à. jẹ́mọ́ sọ bọ́rọ̀ mi lọ afáwa aláwọn ọmọ Ísírẹ́lì fẹ́ àwọn tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba fáńsàlìnà alálẹ́bí ìnàbọ́là mọ́ èjì zámínà sàmì ìdìnnà àwọn ìyọ̀sọ́kọ́ wọ́n lọ́dún tí ní ti àìsàn àmọ́ wàhálà ìranu ọlọ́run wá bẹ́ sí wọn ọlọ́run fi yà jẹ àwọn ìsírẹ́lì pọ̀ bó ṣe sàánú wọn tó bẹ́ẹ̀ náà lọ́dẹ wàhálà sí wọn nígbà tá a bá débẹ̀ lọ́jọ́ iwájú wàá rí ìyà mẹ́sàn-án lẹ́yìn ìgbà tó lọ́mọ ọba ti mú títí wàhálà àmì mẹ́sàn-án lọ́mọ ọba mú wá fún wọn tó wà náà ní ìwà mọ́ọ́sá tó ti bẹ́ẹ̀ wọn àgbàtọ̀ lọ́mọ ọba gbọ́. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا àwọn bòkì tí wọ́n gbẹ́rù gbọ́n rí tí wọ́n ń sọ ìgbà tó ń ìfẹ́ ìdí ìtọ̀ tán tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n wá tí wọ́n tí wọ́n sọ pẹ̀lú ọlọ́run ọba ń rùn ọlọ́run ọba wá jẹ ìyà sí wọn ìyà gidi òtútù burúkú àìsàn burúkú àjàkálẹ̀ àrùn ọlọ́run ọba wá jẹ sí wọn ẹ̀rọ ajá lọ wo àwọn afàwá idul aya àwọn àǹfààní wo la rí dìmọ́ nínú aya yìí. bàbá wa Muhammad gbọ́nà sọ́ọ́lì àlòfẹ́ ìmí ọlọ́mbà ní kẹ́ bàbá wo bàbá ní wà mí ń fà wá ìdìlà àyà àti nínú àwọn àǹfààní tá a rí òun náà ni ní ìmọ̀tò lọ́ọ̀yì bàbá ọkà ọ̀tàhálà bìmọ́ àṣà àwúlẹ̀ ìbáàdì yìí bílì fàyínà bílà ánìlà mí ní yálà babaláyà yìí ń kọ́ wa pé ìkẹ́ ọlọ́run ọba èyí tó fi pìtì àlẹ́ ọ̀pálẹ́sẹ̀ ilẹ̀ fáwọn ẹrúsìn rẹ̀ òòjì bàbá ní kọ́lọ́ ó fẹ́ dìbò ó yẹ kó òun mọ òun ọ̀wá mọ́ lọ wá ń gba fáànù sórí ọ̀ ń gba fáànù ni ìwọ náà bá àfihàn fáànù jẹnẹrétọ̀ fáànù wa ń fẹ́ wàlá ìtọ́ òun bá mọ́ọ̀yàn o lè má gbádùn ara rẹ kòkòrò lè ṣubú ọ lára ọmọ làágùn inú rẹ ti lè àgbóná ọlọ́run ọba wá fìjì wọ́n ọlọ́run ọba ó wá òjì fún wọn oru wọn ọ̀pá wọn ayẹ́kọ̀jà alàlẹ́gbọ̀mọ́ amọ̀bílá aláwọ̀lá ẹ̀sújò ọmọ tí jẹ́ ṣùjò ọmọ tí cloud tó jẹ́ ọjọ́ tó bá sún ó lè pẹ́ta ní ìyá àwọn ìgbàtí sọ́mọ̀ mọ́ọ̀fù sọ́mọ̀ kọ̀ ló mú kí ló mú bò àṣàhà alùgọ́mọ̀ ẹ̀ṣùjò yẹn ló mú tí tí wọ́n sọ di eyín ó ti wá bẹ́rọ̀ bá gbá ọsọ́mọ̀ yára bá ẹgbẹ́ ah wà lẹ́yìn sọ́mọ̀ mọ́ọ̀fù sọ́mọ̀ ṣé ilẹ̀ àti sánmà jí àbí odò ní ọkọ́ la fẹ́ yanjú lónìí o ṣùgbẹ́ ìtò mú ìdójó bá fẹ́ rọ níbi òjì níbi ìṣùjò bàbá ní àlùbọ̀mọ́mù yọ̀ sí ọ̀dẹ̀ amúlùmá ẹ̀ṣùjò rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run káwọn kan ní àwọn fẹ́ ti òjò ìwọ náà tó wá ní àti ìdá oníṣẹ́ ní gbogbo àwọn kan lè wọ́n lè ti òjò ìmọ̀ rẹ̀ ní problem. bàyánú nígbàtí ala alábàní ìsọ̀rọ̀ìlà bima an zala alẹ́ ìmìnà mọ́ni wa salwa ya tí in bìjú ní sáà wà láàmà ṣakọ̀ wà láàzá wọ́sọ̀fà bilmọ́ni ni ní oúnjẹ ni ní wá láti sánmà yìí àti nǹkan mímu aládìdùn ọlọ́run wá ń jẹ ọwá àsóore lọ́jẹ́ fáwọn ọmọ ìsírẹ́lì pọ́lọ̀ wọn bá ń sọ oúnjẹ kalẹ̀ fún wọn láìsí sí wàhálà wàmí ni lára rẹ̀ anna lahama tuyuri afúgọ́lù ìlú fún àti ẹran sábà sọ pé ẹyẹ lárúbáwá tó ti kó gbogbo àwọn tọ́kì jẹ ẹyàwó ẹ̀dí tòlótòló kẹ́kẹ́ àti gbogbo àwọn ìran yẹn pẹ́pẹ́yẹ tó di ẹyẹ kó gbogbo ẹ̀ sínú ìran bread òun ni wọ́n kọ́ wá àwọn òrògbé lọ́yà ilé ìfẹ́ fún bread lóṣù kú nìkan. ìyáná náà tààlà àyè àláwù yòówù mà tọ́yìn bàbá ní ẹran ẹyẹ bed flesh flesh of the bed àwọn ọ̀wá bá wọn wá lẹ̀ wàhùwà ayédán mọ̀tún mọ̀ áálì lùjánà àfáà ní tọ́mà àlìjánà ọjẹ́ nìyẹn gẹ́gẹ́ bọ́lọ̀ tó lé wà láhàmì ọ̀tọ́ eré mímọ́ ẹ̀ṣàwó àfẹ́fẹ́ abáwà àlìjánà ọlọ́run jáwà àlìjánà gbòòdà láàfíra jáwà ní ìjánà gbòòdà láàfíra جعل الجنة الآخرة ولا مبارك ما يشتهون àwọn ẹran ẹyẹ tó bá ti wù wá jẹ kí n bá pé tọ́ kì í tọ́ kì í yóò déwájú mi tí n bá ní chín

fàyín náà lè ní sáà torí pọ́nmọ nìyẹn láyà ń gbà ní ayàtà afab á lè ṣẹ́kì mọ̀bá. bàbá ní kò sọ kọwaa n'ofe nǹkan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ọwọ́ á lóun fẹ́ kóra ló ń bẹ̀lú mo ní jẹ mo ní ní ní bàbá ìlú tó ní yàgò pé màdìsíkọ́nà àlénátólì tọ̀yìnbá àtìlẹ́gẹ́ ìtọ́lá ní ṣẹ̀rẹ̀ ayé ọ̀hún àmọ́dúnmọ́ ìtọ́nà wọn bá ṣe lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ẹ̀ ń bá lòun ò ní máa jẹ́ tọ́ ọ̀hánà rẹ̀ kó kọ̀ fúnra rẹ̀ bàbá lẹ́nu yẹn ẹni ìbúni èèyàn búni. bàbá ní torí pé ìtọ́nà ń ṣe lẹ́tọ̀ọ́ ó jòjúlẹ̀ wàkà ánà òun yẹ

àti ntọ́ bá tọ́ nínú tọ́lọ̀ ń bá ti fún wa náà ní ẹ̀tọ́ òun ni ntọ́ dà wà níní á nínú rẹ̀ parí muhakilu bẹ̀kàlíì àti ntọ́ lọ ń bá ti ní ẹ̀gbìn àgbọ̀dọ̀ jílẹ̀ bàbá ní wà lẹ̀kàlíì tó náà hàn kọ̀bí tó lè bá ti yí wá kọ̀bí tó lè kàsílì kí nǹkan jẹ̀gbìn láti ẹ̀mí ara rẹ̀ wá tàbí kọ́ jẹ́ pé tàbí tó lè kẹ́sìmọ̀ nǹkan kan tá a ṣe sí ló sọ di ẹ̀gbin bàbá wa máa láyé wa ìyẹn kọ́ là ń lọ. wà ní kafa ìdí láàyà annaba ní ìsọ̀rọ̀ ìlà káfàrú wa ti ọba gbogbo wọn àwọn tààfù tọ́lọ̀ ń dúró lọ àṣẹ ìhà ẹni tó bá ń sẹ́lọ̀ kí màá dẹ̀ máa nígbà má nígbà tí ẹ̀sìn tọ́lọ́wọ́ bá lè rọ̀jù mọ́ ń sẹ̀. ọ̀la ìran ṣe ọba tó lọ́ jìyà ẹ̀ ẹ̀wà náà sọ àwọn ohun ara ti ní وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين àfáàlọ́ ọmọ gbogbo ń tọ́ ọba ṣe ìwọ ló ní èyí tọ́ ọba ṣe ìwọ ló jìyà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ara ẹ̀ náà lọ́lọ́run ọba lẹ́yìn ọ̀rọ̀ ìsírẹ́lì ẹ̀rántí nígbà tó ní ọlọ́run ọba tó ní òun sọ fún yín ọya ẹ̀wọ̀ náà ìdíkù ló á fi ìdàkọ̀lì yátà ẹ̀wọ̀ náà òlú yìí lọ tẹ́ ẹ bá ti wá wọbẹ̀ lọ ilẹ̀ ẹ máa sọ ẹ máa sọ níbẹ̀ nínú ìwọ ọlọ́run ọba títọ̀ tó ń tẹ́ ẹlẹ́ẹ̀lú náà lẹ́ẹ̀padà ní. àfọ́ àláwọn onítẹ̀síìsì ẹnu wọn yapa títà yìí ní ààbẹ̀ ilkọ́ríà wọ́n nílùú ogan ti ẹ̀mìlú tí wọ́n lọ yìí gan tọ́lọ̀ nìkan wọn àwọn kan ń sọ wípé ọ̀rọ̀ ṣẹ̀ríà ni àwọn kan ní ọ̀rọ̀ àlùkáó ní ọ̀rọ̀ tọ́jọ́ máa lámà nílẹ̀ ayé bí a náà wọ́n kó mi rú bí ayé tó kò ló ni kalẹ̀ àlàmọ́ rí kí ni ìṣẹ̀lẹ̀ à. wàtálọ́bọ̀lì mo bá sírú náà fíta yìí ni a bí ìlúkọrí ìlú wo nílùú ìgbà wà sọ̀wá bàbá lè tó fẹsẹ̀ rìn lè jù. anna mọ̀rọ́ dàbí a baitul maqdis mada baitul he baitul maqdis àtìlẹ̀ ọlọ́run wa sọ mọ̀ òun náà ni ìyá náà mọ́ sáà torí wà náà wa pé. ادخلوا الأرض المقدسة التي كتبها الله لكم àfẹ́yìn ọmọ Ísírẹ́lì ẹ̀rọ ilẹ̀ mímọ́ tọ́lọ́ ń tún ṣe lábẹ́ òǹkan ní kó ti sọ ní tó èmi lẹ́gbàgbọ́ ẹ̀ ṣùgbọ́n wọn ọ̀gbọ́ràn wọn àṣẹ kíni wọn ọ̀gbọ́ràn sọlọ ń lẹ́nu àáfàá nípa àbáwá wò àwọn apẹ̀ wọ́n ń ṣe kẹ́yìn bá wo wọ́n nínú ìfẹ̀mí ayé wọn á ti di oríṣi nǹkan oríṣi nǹkan òun lọ ń jádùra wọn báyìí alákọ̀ọ́kọ́ ni wípé ẹ̀wọ̀ náà lú ẹ kí ni that is the first commandment fọ́kùnrin omi ni a ah, àìkò ṣe tó ń rágádá bẹ́ẹ̀ bá ti fẹ́ jẹ́ ń bẹ̀ náà jẹ́ ń bẹ̀ ẹ forí kalẹ̀ fọ́lọ̀ wà fún ló ètò ẹwà wá awọ ọlọ́run àwọn jẹ gbogbo ẹ̀fẹ́ wa kàtọ̀ yá kú orí ẹ̀gbìn wa o wà fànàzì lórúmọ̀ sí ni. àfààní pé pẹ̀lú ọ̀nà àdúgbò adé téèyàn bá ti lè gbọ́ yé ti ìsírẹ́lì àwọn náà kọjá ìlú níbi tó wà ọlọ́wà ní fáàǹbà náà alálẹ́bí ìrọ̀rọ̀rà mú orí bí bá nínú sàrà ìgbìmọ̀ àkànú orí òṣòkú. àwọn tí wọ́n wá pọ̀ tí wọ́n wọ́n ní òru àwa ìyàkalẹ̀ léra lórí ìyá ẹlẹ́ta eléro èyí bá a ti ìyà tọ́jọ́ sí wọ́n ní ìgbàgbé ẹ̀ tí ó díjọ́ ọgbẹ́ ìgbé alìfìyàmà àti gbogbo wa náà ẹjá pẹ̀lú tọlọ́run ọba fa'anzalna alálẹ́bí ìnàbọ́là mọ́ orí ìgbàmìnà sànà ìbìnà tààrù àwọn tí wọ́n wá kọta wọ́n lọ́run ọba àwọn aṣọ ìyàkalẹ̀ fún wọn ìyà tí máa ń páni lórí ìyà jẹ tó jẹ ìyà jẹ pàǹtí tẹ́ẹ̀tẹ̀ẹ́ ìyá téèyàn ọjẹ tí ọmọ wa bẹ̀bẹ̀ kí ló wá padà ṣẹlẹ̀ lẹ́yìn ìyẹn ibẹ̀ yẹn láti gbé lọ́la ọlọ́run sọ̀wádọ́lá wáyé lè tẹ́kọ̀ ọ̀mọ̀ sàálẹ̀ kọ́ọ̀mì ìfàkọlẹ̀ lọ́gọ́rẹ́ jẹ́ aṣọ kálíbà fáwọn fájàrọ̀ ìrìnlẹ̀ oṣù aṣọ bàáyá wọ́n jẹ́ alẹ́ nàkọlù lọ́wọ́ náà كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين inṣàlá àwọn ìtẹ̀síwájú tó bá di ní ọ̀la àwọn ìsírẹ́lì má ṣe wá lẹ́ni tí ó ṣàbòsí sọlọ́run má jẹ́ á ṣàbòsí sẹ̀mí ara sí ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin والحمد لله